ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال شيخ محمد آه، قال شيخ أبو, أبو العباس أحمد ابن تيمية رحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا أما بعد فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة هو الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه وبما وصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل بل يؤمنون بأن الله سبحانه ليس كمثله شيء وهو السميع البصير فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون الكلمة عن مواضعه ولا يلحدون في أسماء الله وآياته ولا يقيسون ولا يمثلون صفاته بصفات خلقه لأنه سبحانه لا سمي له ولا كفو له ولا رد له ولا يقاس بخلقه سبحانه وتعالى فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه ثم رسله صادقون مصدقون صادقون مصدقون بخلاف الذين يقولون عليه ما لا يعلمون ولهذا قال سبحانه ولهذا قال سبحانه وتعالى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أرقصوا الله وبا أتركات دفن محمد صلى الله عليه وسلم إكيالون كما بابا صحابه إن شاء الله أمارا إن شاء الله وبا أتنكا لقوا لقنا تلقي ولا لا إله إلا الله أنيت تياجي lórí tíra tí à ń gbé yẹ̀wò òun náà ni tíra al-aqidatu al-wasitiyya títí afáwà gbà òun náà ni ahmed abul abbas ahmed ibn taymiyyah rahimahullah tíra yìí àti bẹ̀rẹ̀ òṣìṣẹ́ díẹ̀ ibi tí a bá àlàyé dé òun náà ni ibi tí a ti ń ṣàlàyé nípa àwọn òfin tó de àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ìpínlẹ̀ alùsùnmọ̀ wal jamaa Ibn Taymiyyah rahimahullah nínú tíra yìí ó kó àwọn òṣùlù jọ àwọn ìpínlẹ̀ alùsùnmọ̀ tá a fi mọ́ mọ́ ta ni alùsùnmọ̀ lọ́pọ̀lọpọ̀ la máa ń sọ fún wa wípé kí á ní yorùbá kò tí ì sọ̀rọ̀ bí kí kò tó kò sí sọ̀yẹ́ di alùsùnà bẹ́ẹ̀ sì ni kóbi ẹni kó bójú kò sí sọ di alùsùnà bí ibà ṣe kí a ní àwọn òṣòlù kí a ní àwọn òṣòlù àwọn òṣòlù yìí òun ni àwọn ìpínlẹ̀ tọ́lá tó gbogbo mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀ lábẹ́lẹ́ yìí láti mọ̀ pé ẹni ti di alùsùnà ní ìtẹ̀síwájú táwọn òṣòlù yìí bá wà eléyìí ni wọ́n pọ̀ sí lára kí bí obìnrin múra dáadáa ni ọkùnrin ọkùnrin náà ní àwòrán ẹ̀sìn ni eléyìí ní òbí lára ẹni ṣùgbọ́n tá a tún máa ń mọ ta ni alùsùn náà gangan ta ni iṣẹ́ alùsùn náà òun náà ni àwọn ọ̀rọ̀ tí afa wa ebi tẹ́mi rahimahullah tí ó mú wa fún wa nínú tírà yìí a nǹkan tí tẹ́mi àti ti bẹ̀rẹ̀ òun náà ni pé ìgbàgbọ́ àwọn alùsùn náà wal nípa àwọn òpó ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà òun al-iman billahi wa wa kutubi wa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́hùn àwọn ànábẹ́ ọlọ́hùn àwọn tírọ̀ ọlọ́hùn ọjọ́ alẹ́kìyàmọ̀ kádàrá dáadáa àti àìdáàbẹ̀ bákan náà nínú ìgbàgbọ́ wọn òun pé àwọn al-sunna jamaa wọn a máa ròyìn ọlọ́hùn gẹ́gẹ́ bí ntọ́lọ́hùn fi ń ròyìn àbí tánábì sallallahu alaihi wasallam fi ń ròyìn ọlọ́run nínú súnmọ́ rẹ̀ nínú hadith bẹ́ẹ̀ sì ni àwọn alùsùnà wal jamaa nígbà mo fi ròyìn ọlọ́run báyìí min ghairi tahrifin wala ta'tilin ntọ́lá bá fi ròyìn ara rẹ̀ ó fi ròyìn ọlọ́run láì ní tú ìtumọ̀ orúkọ ọlọ́run àbí ròyìn ọlọ́run kan tún ní tu èyí tó yàtọ̀ sí táwọn elédè gbé wa nínú elédè lọ́gbọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní sọ ìròyìn ọlọ́run báyìí àbáwọn onímọ̀ nípa orúkọ ọlọ́run báyìí wọ́n tú orúkọ ọlọ́run bẹ́ẹ̀ wọn ò ní sọ pé báyìí òun ni ìròyìn ọlọ́run ti rí wọn ò ní ṣiṣẹ́ pé àwọn ń sọ àbí àlàyé tó lè rí báwo ni wọn ò ní fèsì lórí báwo ni orúkọ ọlọ́run báwo ni ìròyìn ọlọ́run ti wọ́n á fi ròyìn wọ́n á fi rìnlẹ̀ fọlọ́hún orúkọ ọlọ́hún àti àwọn ìròyìn ọlọ́hún bákan náà àwọn alùsùn ọmọ jama nígbà mo sorúkọ ọlọ́hún àti ìròyìn ọlọ́hún wọ́n ń ṣe àtijọ́ wọ́n sì ṣe àfiwé ìròyìn kan nínú ìròyìn ọlọ́hún àbí ìròyìn kan nínú àbí kankan nínú orúkọ ọlọ́hún wọ́n fi jọ kọ́ fi wé orúkọ ọlọ́run kọ́ fi wé ìròyìn ọlọ́run alùsùnà wàjàmá wọn kì í ṣe eré bal yu'minuna bi amri Allah subhanahu alùsùnà nígbàgbọ́ ikú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yìí lẹ́yìn tá kàmítìlì iṣẹ́ ọlọ́run ọba yìí kò sí fún kàmítìlì yìí kò sí irú ọlọ́run ṣé nínú gbogbo ẹranko àti gbogbo tọ́lọ́wọ́n bá dá ní ìtaàmọ̀ àti ìtaàmọ̀ kò fìdí Allah eléyìí làwọn sábà ń pè ní anẹ́sìyù lẹ́yìn tá kò sí nẹ́sìyù lélẹ́yìn tí o bá wá sí síbẹ̀síbẹ̀ náà ni wọ́n wọ sẹ́ni ọ̀lùdàpẹ̀ ọlọ́run ọba tí ò láti jọ níbi àwọn nǹkan tó dá tí ò láti wé ọlọ́run ọba iná bákan afẹ́mi òní ọba olùgbọ́ni àdìkún tó náà ọba dá pàápàá jùlọ ká má pẹ̀rẹ́ gẹ́gẹ́ àwọn èèyàn wa èèyàn máa gbọ́ ọkùnrin máa gbọ́ obìnrin máa gbọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ilé kàkà mi kìlì ṣe ọlọ́run ní gbígbọ́ tóun ọlọ́run ọba tóun gbọ́ kò dàbí báwọn èèyàn ti ń gbọ́ o torí pé gbígbọ́ tó yẹ múmkínù ni gbígbọ́ tó ọlọ́run wájìbù ni a ní ó rọrùn kéèyàn gbọ́ torí pé àti réèyàn bẹ́ẹ̀ tí ò gbọ́ tó túmọ̀ sí pé dandakọ́ ni kéèyàn gbọ́ kì í ṣọ̀rọ̀ kéèyàn gbọ́ yẹn lè bímọ pé bí ó di yẹn sì lè dàgbà pé jẹ́ ó di yẹn lè bímọ kó mọ́ rí náà yẹn sì lè dàgbà kó mọ́ rí náà tó ti yé mọ́mkìn kìí ṣe àbùkù fẹ́ nìyẹn torí pé eré yẹn náà lára ìròyìn yẹn náà ni ṣùgbọ́n náà bá Allah subhanahu wa ta'ala wájib kọ́lọ̀ ń gbọ́ ọ̀rọ̀ yẹn ni kọ́lọ̀ ń rí ọ̀rọ̀ yẹn ni torí pé ìlà àbùkù ni kọ́lọ̀ ń kání kọ́lọ̀ ń bò gbọ́ kání kọ́lọ̀ ń bò rí ọlọ́ba Allah subhanahu wa ta'ala oní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir àyà yìí kájá tó dúkù lórí ọkàn wa oní ẹni suratu shura verse eleven àyà yìí òun ní ìkílẹ̀ tó dájú pé a fi fi gbogbo ìròyìn tó máa fi wí ọlọ́run àgbàdànù tó bẹ́ẹ̀ a tún wá sí ìròyìn tó lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ á tún lábẹ́ àtúngbọ́dọ̀ ṣe àpèjúwe ìròyìn ọlọ́run bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ṣe àfiwé ìròyìn ọlọ́run ọlọ́run ni lẹ́yìn ta kò sí fún o kàmífìlìhì irun tá a lè fi wọ́n lọ́wọ́ ṣé òun nínú tó lọ́wọ́ dáadáa wọ́n wọ́n sẹ́mi ọlọ́wọ́ báyìí àsẹ́mi ọba olùgbẹ́ni albasir ọba olùrìrì ìbẹ̀rẹ̀ wọn ni fàlẹ́yìn fúnà ànihu máa wà kọfà bí ìyìn náà àwọn alùsùn wal jamaa la yanfuna anhu annafiyu bìnnàdà al-inkar nafiyu dàtò nafiyu òun ká hadànù ká gbé kúrò ká ní kò sí kò rí bẹ́ẹ̀ bí tábà ní láà la ilaha illallah kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn lódodo illallah àfọlọ́wọ́ bá allah la harfi náà ti yìí ni tó máa ti lè la ìyẹn ní pé kò sí ìmọ̀ni la ahada fìlbẹ́yì kò sẹ́ni kankan nínú ilé nàfíyù nìyẹn àwọn agbọ̀dọ̀ délé ká bẹ́ẹ̀ nìkan ìmọ̀ni la rajula fìlbẹ́yì kò sọ́kùnrin kankan nínú ilé alè délé ká bómi ni agbọ̀dọ̀ bọ́kùnrin nti ilé nàfíyù nàfíyù lọ́dọ̀ àwọn àfọwọ́ ní òṣèlú wọn ni ànàfíyù tòfíìdì ìmọ̀ tọ́mátì ní gbólóhùn nàfíyù pé wọ́n kọ̀ọ̀kan á gbọ́ gbogbo orú nǹkan sọ́wọ́n ní lá rọ́jìlá sílbẹ́ kò sọ́kùn kan nínú ilé wọn náà à eléyìí kọ́ ọmọ ẹ̀kẹ́ eléyìí ọmọ ọdún mẹ́wàá alámàákù lọ́kùnrin tó bìnrin wá ní. so anọ́fìyú tó fi dùn èmò wọ́n má ti lè lo nọ́fìyú wọ́n á máa lò fún gbogbo nǹkan àgbọ̀dọ̀ rọ́kùnrin yàrá kó jẹ́ ọmọ kókó ìbẹ̀rẹ̀ ní àpẹẹrẹ irú ẹ̀ òun náà ní láìláha illallah náà kò sí ìlàhà ẹ̀ńtà gbọ́dọ̀ mọ́ sílódodo illallah àti ọlọ́wọ́ bá allah àṣìgbọ́yé àbí àìtẹ́yìmọ̀ oníkàtọ́ pé la ilaha kò sọ́ba kan àbí la ilaha kò sí ọlọ́run kan illallah àti allah ìtúkú kìíní torí wípé ìlàhà pọ̀ ọlọ́run pọ̀. Ṣàngó ọlọ́run ni lọ́dọ̀ àwọn ilẹ̀ nílẹ̀ Yorùbá gbẹdẹpá Yorùbá náà sọ fún yín pé á ní ní wọn lára àwọn irinṣẹ́ rẹ̀ àwọn olùṣẹ́ fún náà ní òun lè òun lórí òun lọ́rù wọn láwọn ilé irinṣẹ́ ni ẹ̀rí bọ̀ wọ́n gbà pé bẹ́ẹ̀ bá jọ́sìn fáwọn eléyìí náà ẹ̀ lè di ẹ̀ lè fún lọ́dọ̀ àwọn kírísítẹ́nì àwọn ní jésù ọlọ́run ni jésù ọmọ ọlọ́run ni oníkálukú ló ní ti oúnjẹ kìí fún àwọn ní láìlá àkùsọ lọ́hùn àríkàdé ìsọ̀tọ̀kùsọ à ń takò tó ń ṣẹlẹ̀ ọlọ́run pọ̀ ṣùgbọ́n láìlá láàmà àbúdà bí kò sẹ́ni tí tọ́ sí àti allah ìtumọ̀ ẹ̀ àìmọye ọba ọba Ọ̀yọ́ ọba Èkó ọba Sókótó ọba Gàmbàrí ọba ọba kọ àwọn ní kò sọba kankan ẹgbẹ wọn ní kò sí ọba kankan ọmọ nǹkan sílé ń jẹ òun lókè wọn ní kò ẹ wọn ní king as god kò sí ọba kankan la ilaha illallah rọ ọba pọ̀ tó ló ń kà ṣùgbọ́n kò sí ọba kankan tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run ọba allah so anaslu tùsídùn òmò tọ́mátì lo ìtakò àbí ìgbé nǹkan kúrò ń máa túmọ̀ sí ó máa ń lò lórí gbogbo irú nǹkan fẹ́ gbé kúrò fún wa. wọn ni fàlà yẹn fún ní ànihu àlè sunu wal jamaa wọn ò kí ń gbé kúrò tọ́lọ́ máa wá sọ̀tà bí iná sà ohunkóhun tọ́lọ̀ fún ròyìn ara rẹ̀ wọ́n ó gbé kúrò tọ́lọ̀ yẹn ni pé ìdákejì náà sì yú ìdákejì ká gbé nǹkan kúrò òun ni ká fi kan nílẹ̀ tá a bá gbé kúrò tọ́lọ̀ o ìtumọ̀ ní pé a gbọ́dọ̀ fi rinlẹ̀ tọ́lọ́run kí ni àwọn orúkọ tọ́lọ́run fi ròyìn tó fi ròyìn ara rẹ̀ tó fi ròyìn náà alukur'an karim àbí nínú sunna ẹgbẹ́ bíi arrahman arrahim almulk alqudus asalam almumin almuhammin alaziz ajab ó pọ̀ bẹ́ẹ̀ náà orúkọ náà bá allah subhanahu wa ta'ala lẹ́yìn náà anagba muhammad sallallahu alayhi wa sallam àwọn orúkọ tó fi tó fi rinlẹ̀ tọ́lọ́run bíi albafis alqabid almusair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á tún lè fẹ́ lọ. bákan náà àwọn ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn ara rẹ̀ bíi ìmọ̀ bíi ẹ̀mí bíi ìsẹ̀mí ìmọ̀ ìsẹ̀mí ẹ̀rí bákan náà bíi ọwọ́ bákan náà bíi ẹsẹ̀ bákan náà bíi ìmọ̀ sọ̀kalẹ̀ sísẹ́mọ̀ ẹ̀lẹ́ ayé tá àwọn ẹni gbogbo orú gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òròyìn tọ́lọ́ba fi rí ara iná alukur'an kẹrin àbí nínú sunnah nabi sallallahu alayhi wa sallam alukun wa jama wọn á fi rinlẹ̀ al-isbat ilé bí a ti pé nínú ẹ̀sìn islam ẹ̀kọ́ nípa tawhid ó kù káàtà sí táǹpé ní fáàmù olùkọ́ìdà at-takhliya qabla at-tahliya bí a bá gbẹ ẹ̀sìn islam lẹ́nu àbí ẹ̀yẹ́ bí mùsùlùmí yóò kọ́kọ́ pa ọkàn rẹ̀ sóko náà lórí gbogbo náà kò nígbàgbọ́ ìyẹn kò ní tẹ́kìlìyà ẹ ẹ gbogbo àbára kọ̀ǹpútà lọ́wọ́ ẹnìkan wọ́n á ní kọ̀ǹpútà yìí ní fáírọ́ọ̀sì nínú tí wọ́n bá rà kí lóò kọ́ ṣe wọ́n á kọ́ lọ wá fáírọ́ọ̀sì tó ní agbára náà àbí wọ́n á kókó fọ̀mátì ẹ̀ dànù sogbogbo ọmọ èdè ènìyàn fáírọ́ọ̀sì ń bẹ lórí ọkàn wọn na àtẹ̀yìntà kí tẹ́ńtákìdé báyìí tí iye yóò wà kọ́kọ́ fọ̀ máa ti gbogbo túnbẹ̀ lórí ọkẹ́ ilé náà pè ní àtàkìlíyà lẹ́yìn náà àtàhàlíyà kò wá ní fi ọkàn rẹ lẹ́gbẹ̀ẹ́ kó fọ̀ máa tẹ̀ lásán kó kàn máa gbé káàkiri jẹ́ nǹkan ní ìpadà kó sí ó wá ku àtàhàlíyà á sì máa wá wá àwọn nǹkan tó dáa tó máa fi sí nínú àwọn ìgbàgbọ́ eléyìí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀rí ní sọ ọ́ lè ní ẹnìkan gbẹ̀sì islam ọ́ ní kírísítẹ́nì ló gbẹ̀sì islam ẹ máa bá níwájú àwọn mùsùlùmí ẹ̀rí tó bá ti lè mọ pátá báyìí ló dì mọ́ mu ní à ah, agbọ́dọ̀ mọ fún wọn lé ẹ mọ pé nìyẹn à ah, ẹ pásọ àgbà ní nígbà àgbà pásọ nígbà tó wà nínú kínní agbọ́dọ̀ mọ pọ́n lé òun náà wà rí rẹ̀ bíi bẹ́ẹ̀ni ju kínní lọ yóò máa sọ ní ẹ̀kú sọ. rárá àtàkìlíyà tábìlà táhìlíyà káàkó fún ẹ̀mí mọ́ síwájú kọ́sọ́mọ́ fún ẹ̀mí ní oúnjẹ ayé máa ń fẹ́ mi ní oúnjẹ nígbà tí n ti ń bẹ lórí ẹ̀ nìkan ti bàjẹ́ tẹ́lẹ̀. onífàlà yẹn fún ànihu máa wọ́n sọ̀tọ̀ bí iná sá àrùsùn náà wọ̀ jẹ̀má wọn ò kí ń gbé kúrò fọlọ́hún ìtọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀lì yusbituna lahu wọn a máa fi rìnlẹ̀ fọlọ́hún ìyìn rìnlẹ̀ fún ara rẹ̀ bákan náà wala yuharrifuna al-kalima amma wadi'ihi al-sunna wal jama'a kò kí ń lọ ọ̀rọ̀ ọlọ́run tó fi èyí ara rẹ̀ àbíkó mi sọ nípa orúkọ rẹ̀ wọ́n ọ̀ kí ń lọ ọlọ́run kò yí ọlọ́run bá ní yájú ọlọ́run ní ọwọ́ gbàtà owó sọ wọn ní ọwọ́ kọ́ agbára ni ọlọ́run ní alásùnmá ní ọlọ́run mọ́sọ̀kalẹ̀ ní gbogbo òru ìgbẹ̀yìn gbogbo òru mọ́sọ̀kalẹ̀ sọ́mọ́lẹ́ ayé yìí ọlọ́run á ní mọ́yẹ̀dùrún ní fàájìbìlá tàlẹ́ntì ó pèlè sí màdá ma bàbá yẹ tẹkifúrú ní fàáfúrúlá tàlẹ́ntì ó tọrọ àforí tí máa forí jì wọ́n ní kí ọlọ́run kì ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àṣà àti ọlọ́run máa ń sọ̀kalẹ̀ bá a ti máa ń sọ̀kalẹ̀ láti orí òkè bọ́ sílẹ̀ rárá mọ̀mọ́ tálà nìyẹn à ń fi ọba ìròyìn ìròyìn ẹ̀dá ó jùlọ lọ àgbọ̀dọ̀ ṣe òtún bẹ́ẹ̀ a sọ pé ọlọ́run a máa sọ kalẹ̀ sí sámá gbẹ̀yìn ní gbogbo gbẹ̀yìn òru lójoojúmọ́ tẹ́lẹ̀ àti ẹtí báwo wá ni a mọ̀ wá sọ pé àmọ́ ọlọ́run ò fi mọ̀ wá kàmá yẹlẹ kùgbì jàrá lèyí ọlọ́run ọba máa sọ kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́kọ́ lọ́wọ́. torí pé làákàyè wa ó kéré òjò àmọ́ sọ̀kalẹ̀ ṣé bódò tó sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ láti sọ̀kalẹ̀ ni ẹyẹ àmọ́ sọ̀kalẹ̀ èyí àmọ́ sọ̀kalẹ̀ kò sí tí ì sọ̀kalẹ̀ àmọ́ ìròyìn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ pé kánípà ń sọ̀kalẹ̀ bákan náà ní orúkọ ṣùgbọ́n ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni ìwé yìí ni mọ́tò gan bọ́ọ̀mù tí ó ṣe bọ́ọ̀lù ẹni mọ́tò kan lẹ́yìn tí èmi kò ṣe bọ́ọ̀lù ẹni mọ́tò wọ́n yẹ kàtẹ́ gbé láàrin ọmọ ìdí ènìyàn gẹ́gẹ́ fúnra ẹ̀ <laughs> ọmọ ìgbà bọ́ọ̀lù ẹni mọ́tò ó lè bọ́lẹ̀ fún gbogbo kó ya ó lè bọ́lẹ̀ kó bọ́ sínú gọ́tà bágbèrè ó ṣe bọ́lẹ̀ ó dá fún ṣe bọ́lẹ̀ bẹ́ẹ̀ kó lẹ́ni tó dásí kó bọ́lẹ̀ ẹ̀rí tó fi bẹ́ẹ̀ àwọn gbogbo náà kọ́ orúkọ jọra ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó bá sin kankan fún rẹ̀ fọlọ́ tó ju làákàyè wa lọ káwá sọ báyìí ni àbíkẹ́nìkan máa béèrè pé báwo lẹ́yìn ìgbà mi kì í ṣe lànà àlò fún náà wọ̀jẹ̀ máa. bákan náà wàlá yìí ṣùdúnà fi àtúná ìlọrin wáhàyà ti àlò fún náà wọn ò kí ń ṣe ìlhad níbi àwọn orúkọ ọlọ́run àtàwọn ààyà ọlọ́run kí náà pè ní àlè ìlhad àlè ìlhadu òun ni àlmẹ́ìlù àlmẹ́ìlù àzẹ́ìg kéèyàn yẹ́gẹ̀rẹ̀ ọlọ́run ní òun ọlọ́run ọba ọba àlímù ni ọba onímọ̀ ni. káwá yẹ̀gẹ̀ rẹ̀ káni ah, ọlọ́run nímọ̀ tọ́lọ́run ah, lè nímọ̀ ni pípé ìròyìn kásán pé yẹn nímọ̀ alámọ̀ gbọ́ àtẹni ẹjọ́ ó ṣe dé gbẹgbẹ́ nìyí nímọ̀ yóò nígbà kan lọ sí ilé kéwù àbí ọkọ lọ́léèwé nursery school akọ́bẹ̀ lórí crèche lẹ́yìn náà nursery lẹ́yìn náà ẹ̀ẹ́ primary lẹ́yìn náà secondary lẹ́yìn náà university lẹ́yìn náà gbóyè gbóyè gbóyè ah, làwọn pẹ̀lú káàdì ọlọ́run nímọ̀ ṣé náà wà lọ sùn ni. Ah! ẹ̀rí aláìmọ̀kan kò fẹ́ torí pé ó ti kó sí wàhálà ó ti kó sí aburú alimusabaha atẹ̀sùbí iṣẹ́ àfijọ́ àbáfiwé láàrin ọlọ́run alkhalik àti àwọn ènìyàn alimakuluku ọlọ́run tó dá wa àtàwọn èèyàn tó dá ibi jáde ti ní pẹ́lẹ́mù yìí náà tọ́lọ́ ní wọ́n ń sá fún kó má rú ìyẹn ọlọ́run ní tí ọlọ́run ọba ò ní fẹ́ láyé mọ̀ wípé tó ọba fi ròyìn fún rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ padà kó sí tọ́lọ́run ọba ò ròyìn ara rẹ̀ ọlọ́run ọba ọba àléwò ni ọba onímọ̀ ni náà aljahil aláìmọ̀kan ìdótọ́ fọlọ́n káwọn fọlọ́n bá ọba aláìmọ̀kan ni abadan àìsàn bẹ́ẹ̀ ẹ̀rí ìdásílẹ̀ káàsì nílẹ̀ fọlọ́n èyí tó ti nílẹ̀ fún ara rẹ̀ dọ́nà bá kú wá sí nìyí eléyìí ìlànà alùsùn náà ọtún alìlíhàd òun náà ni kéèyàn fi orúkọ ọlọ́run àbúrò èèyàn ọlọ́run kó yẹ kúrò ní gẹ́gẹ́ bí ọlọ́run bá fi gbé kalẹ̀ ìtumọ̀ tọ́lọ́run bá pè é àbí nígbà míì ká lo orúkọ ọlọ́run fún tọ́lọ́run ọba òní fún ẹ̀rí àbí kí a ṣe orúkọ ọlọ́run ká fún ìròyìn tí ń bẹ nínú orúkọ ọlọ́run ká gbé púpọ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ẹ̀rí ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì tó pé bá ròyìn àfa ìròyìn táà fún ẹ̀rí mọ́tẹ́lẹ̀ ní ìwé tuntun tó fẹ́ yà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nínú ìmọ̀ nínú ìmọ̀ nínú ìmọ̀ ànábì ìmọ̀ lawhi wal qalami ó ní ìmọ̀ láwù mahfuz ànábì ní mẹ́ta láwù mahfuz ìmọ̀ gègé àti wàhálà nínú mọ̀tánàbì nínú ìròyìn yìí á rí pé kìí ṣe ìròyìn tó fi tàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìròyìn ọlọ́wọ́n bá ní. tabawa nífẹ̀ẹ́ ànábì kan tabawa ń ròyìn rẹ̀ pẹ̀lú kan nínú àwọn ìròyìn ọlọ́wọ́ àbí anífẹ̀ẹ́ àfa àwọn fúniròyìn nínú àwọn ìròyìn tó ṣe ọlọ́wọ́ bá àti kó sínú kíni al ẹ̀rọ àwọn kristian mùlìhìdù ni wọ́n mùlìhìdìn torí pé wọ́n á máa ròyìn wọ́n á máa fún àwọn ànábì ọlọ́run wọ́n á máa fún wọn ní ròyìn ọlọ́run pàápàá jùlọ ànábì wa Isa alayhi salatu wa salam Jésù wọn ò ní ṣàdúrà àbí kí wọ́n porúkọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé àwọn ò lè dẹ́gbẹ́ ọlọ́run báwọn ò báyìí tí ì dẹ́gbẹ́ ẹ̀ débi wípé wọ́n ti ẹ̀rí wípé kò wúlẹ̀ níbi káwọn olè lọ́dọ̀ ọlọ́run gangan mọ́ báwọn bá ti dọ́dọ̀ ẹ̀ wọ́n ti dọ́dọ̀ ọlọ́run. wọ́n ní by his name every every meet about pẹ̀lú pẹ̀lú orúkọ rẹ̀ nìkan ní gbogbo ẹ̀ káfí máa wọlẹ̀ ká máa fẹ́ orúkọ lọ́lẹ̀ ẹ̀rí eléyìí ẹ̀tọ́ èèyàn kọ́ yìí ẹ̀tọ́ sọ náà bá nìyí bá bá pè bá bá ṣàdúrà bàbá jẹ́sìn kò sẹ́ńtà gbọ́dọ̀ ṣe fún ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala. bákan náà alùsùnà wal jamaa wala yukayifun alùsùnà wọn ò kì í ṣe takyif ìyẹn ni kọ́mọ wa béèrè béèrè pé báwo ni ọlọ́run lóhùn ní ọwọ́ wọn ò kún béèrè pé báwo ni ọlọ́run lóhùn lójú wọn ò béèrè pé báwo ni jẹ́ bọ́ pé ẹ lè rí nínú àwọn ẹ̀dọ́ náà tó bá sí pé bí ẹ bá rí ojú ẹ̀dá mi nínú àwọn ẹ̀dọ́ náà subhanallah èyí ó fẹ́ lè sọ pé rẹ́ni tó kò rí bẹ́ẹ̀ tọ́ ẹ wo ojú màálù tó di èèyàn nígbà kan náà ni kó jẹ́ra wọ̀ kó jẹ́ra wọ̀ bójú yẹn bá fi ń tóbi tó di màálù àá ìtàn ti wọ̀ kó tó gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ ni. na ẹ bá wojú màálù sójú ẹja ẹ wojú ẹja pàmbónú òun náà lójú wọn wọn tá a bá ti rí ẹja rí ẹ sọ fún wa pé alákìíní kan gbẹ o ó lójú bí ẹja ìyẹn ní àwọn ẹja tí là ń sọ o káwá tó tàwọn ẹja ńláńláńlá ní wéèlì o kúrásí pé ẹja mi tó wa wa ojú kan ẹja ó tó rí èèyàn ẹgbẹ́ ìsìn àlẹ́fẹ́ àtà ṣọ́wàṣà kí ló fà so n tá a rí n tá a rí rí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn mọ̀ ojú lọ ni ṣùgbọ́n nílà àti ọ̀rẹ́dẹ́ yẹn pé ní ojú òkè ó round báyìí ara tábà ti ń ṣe bẹ́ẹ̀ tábà ti ń ṣe léyìn ìwé ìtọ́ lọ́hùn àti kó sínú àlùmọ̀ṣàbà àti dàwọn mọ̀ṣàbà nìyẹn àwọn tó ń fi ìròyìn ẹ̀dá ọlọ́run tó fi ń wé ìròyìn ọlọ́run ọba eléyìí ò dáa kúfùrù ni èyí gbọ́dọ̀ dáwò so ààrẹ sunu wal jamaa wọn ò kí ń béèrè báwo ni anabi sallallahu alaihi wasallam ó ka ọ̀pọ̀lọpọ̀ àyà ẹ̀rí àbí ká ní pé ó ka gbogbo àwọn ayé alukurani tó lọ́nà bá fi sọ nípa ìròyìn ẹ̀ tàbí kò béèrè wípé wà nábì bóun lójú ọlọ́run ṣe rí bóun náwó ẹ̀ ṣe rí ó béèrè wọ́n mọ̀ pé àwọn kan náà mùsùlùmí wọ́n lọ wọ́n bọ̀ wọ́n darapọ̀ mọ́ àwọn àwọn onífàlsáfà àwọn onífìlọ́sọ́fì àwọn tó yẹ bẹ̀rẹ̀ àwọn gbà yìí pé ntẹ́yẹ̀ ò bá fi rí tẹ́ àgbọ̀dọ̀ gbàgbọ́ wọn á nẹ̀ tẹ́ batiri bá ti rí wọn á ní kò sí ẹ̀rí lára ẹ̀mọ̀kẹ́ sí bẹ́ẹ̀ lára àtàwọn náà nù wọn ní dáhùn bá ti rí báyìí wọn á ní kò sí ni ìlànà àwọn sọ pé ẹ̀ẹ́ níbẹ̀ ti rí kò sí ó dáa ẹ̀yà ẹ̀yà mú jáde tí

ẹlẹ́wà ni bòdì sars ẹ̀ńtọ́ ni àdìsí yẹn kí ni èròǹgbà ẹni pẹ̀lú kí ni rídìí ah, ah. ni ah ẹlẹ́wà ni èrò tó ń gbà wá kí yẹn torí exercise ni irọ́ o ọlọ́bù òṣèlú náà lọ́kùnrin àdì anábì òṣèlú fún ọdún àdìsí ló ti lè máa lè máa gbà ẹnìkan sọ pé tá à ń ṣe tá à ń ṣe lójúmọ́ ní a máa ní mọ̀tótó lára débi wípé wọ́n láwọn onídọ́tọ̀ sọ pé ẹni tí ó bá ń fọ ojú rẹ̀ tó ń fọ ojú ẹ̀ ó kéré jù ní ẹ̀mẹ́ta ẹ̀ máa ń fọṣọ lẹ́ẹ̀mẹ́lú ó lẹ́ẹ̀ máa ń ó kéré jù ní ojúmọ́ ọlójú ẹ̀ yóò lè fọ́ èmi wá ní wọ́n mo ní èmi ò fún yìí torí pé mi ò rí ní kọ́lá ni àbí tààbí nídọ̀tí rárá kírísítẹ́nì kan máa ń bí ẹni wípé ẹni ni wọn ni pé ah tó yẹ kí báyìí wà ní lóòótọ́ kò yẹ káwọn mọ́lá lè fọ́ lójú ó ni ọ̀rọ̀ bá pèsè jẹ wọn ni ẹ ṣe ń pa àwọn haúsá fún dáadáa a sì máa ìkó à ń ṣàlùwàlà àfi mọ́ ẹ̀ṣẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ yàtọ̀ sí dọ̀tí tẹ́tíyé èèyàn lè ìdọ̀tí lè wà lára èèyàn kó má ṣèké lára èèyàn ìdọ̀tí yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ bákan náà à ń ṣàlùwàlà láti fi mọ́ ẹ̀gbin kúrò lára tẹ́tíyé gbogbo tọ́mátì ń pè ní ẹ̀gbin ẹ̀gbin nínú sẹ̀ríà ìdọ̀tí ni ṣùgbọ́n kì í fi gbogbo tó bá ti ń pè ní ìdọ̀tí lè gbé nínú ṣẹ̀ríà kágbóyé ọlọ́ba mẹkáníkì lálejò nígbà tó wá díjọ́ bẹ̀ ẹgbẹ́ àwọn àti wà níjẹ́ ọmọ ẹgbẹ́ ọwọ́ ìlú gẹ́gẹ́ ọ lè fi wọ́n fi jẹba àwọn ọmọ ẹgbẹ́ epo náà ló fa kí wọ́n gbé kí ni ó sì yẹn náà ló fa epo náà ló fi mú mílíọ̀nù wọ́n lè mọ tọ̀ wọ́n lè mọ ṣíwọ́ náà ṣẹ́gbin ni kì í ṣẹ́gbin nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ìdọ̀tí ni irú èèyàn bẹ́ẹ̀ ò lè bá jẹun àwọn akórira àbá àwọn mọ́tò wọ́n á wọ́n wáyé mẹkáníìkì wá dé ah, ẹ̀jẹ̀ sísọ̀ ẹ̀ sísọ̀ díẹ̀ ah, wọ́n àtúnjẹ ah. mi lèmi náà wọ̀ ọ́ kápò wọn náà wọ́n náà bá wọ́n so mẹkáníìkì tó wọ́n náà nígbà o eléyìí ìdọ̀tí eléyìí kìí ṣe ẹ̀gbin torí wípé àárí ẹ̀rí nínú ẹ̀sìn Islam wípé ẹ̀gbin ni ẹ̀gbin ó nídìí ẹ̀rí yálà náà Al-Qur'ani àbí nínú hadith tá a bá ti rí kò sẹ́gbẹ̀ làákàyè gbẹ́gbẹ́ inú dé pé làákàyè kọ́lá fi ṣẹ́sìn làákàyè gbé ẹ̀gbin kò gbẹ́gbẹ́ rárá pàpà ẹ̀rí tó bá gbé ni. àáfẹ́ sí ẹ̀sán láàrin ìgbẹ́sígbẹ́ ìgbé olówó àtìgbẹ́ tálíkà ní láyé pé àdúgbò òyìnbó ẹni wà tó máa ń tó mọ fọ̀gbẹ́ ara nàìjíríà owó yẹn ò ní kò sówó mẹ́ẹ̀ wọ́n lọ fẹ̀gbẹ́ ìgbẹ́nìgbẹ́ńjẹ́ gbogbo ìgbẹ́ ẹ̀gbin ni ní sẹ̀ríà kódà. tó jẹ́ ìgbẹ́jẹ́ pé ọba ìlú ayé yà ìgbẹ́ náà ni ìyà ìgbẹ́ náà ni ìgbẹ́ àwọn ilé ìgbẹ́ àwọn ọba lọ́ba lọ́ba làwọn ilé àwọn pírẹsidẹ́ntì kò lè fi kírun yóò ṣe àlùwàlá tó gbogbo nǹkan tó lọ ní lọ́lọ́ ọmọ sọ sábàbí rẹ̀ fún wa ìdí ọlọ́run bá sọ fún wa tọ́ àgbẹ̀ ibẹ̀ èyí tí ò bá sọ fún wa nínú ṣẹ̀ríà á káwà ti juwọ́lẹ̀ tó tọ́ ọlọ́kadà mọ́ lórí máa bẹ ẹjọ kí ni rízì yìí ò gbọ́dọ̀ jẹ́ sílẹ̀ kí ni kí ni kí ni rízì ẹ̀ rízì ẹ̀ náà ni ká lè pè ní ká lè ẹ̀ náà ni ká lè torí pé bí a bá ti lè ṣe ó tẹ̀lé kan nínú àwọn àṣẹ ọlọ́run ẹ̀ẹ́ àwọn ní yẹlẹ́ pàtàkì nu ìjìnlẹ̀ kọ́ṣẹ́ rẹ̀ ní gbẹgbẹ ọdún márùn-ún sẹ́yìn àbẹ́dún mẹ́fà sẹ́yìn akínú níbi kan afẹ́wọ̀ mọ́tíláṣí bọ́yá ti kú ìta ti kú à ibi táwọn èèyàn tó sí lẹ́gbẹ̀ẹ́ kan báyìí abádúró síbẹ̀ pẹ̀lú àwọn èèyàn torí pé gbogbo bọ́yá ti kú ìta ti kú àti lórí ẹni ìwà bọ́ bàtà musa ìpè ní alẹ́gbẹ̀ẹ́ mi ó ṣàfihàn tẹ̀mí lórí wọn àwọn tó wù ní bá ó dàbí tẹ̀mí lórí mi báyìí sálámù sábà yìí ètí ẹ̀ jíjẹ jíjẹ àtìkẹ́ olóòrùn haúsá bí mi mo ní kí ló dé wọn haúsá yẹn ni wọn ti ní làákà yìí ọmọ ọgbọ bàtà wọn gbọ́dọ̀ bàtà lẹ́yìn súnà nàbì ni orí ẹ bá yí ni dé súnà nàbì ni ó ní Ah, nínú ó ní ó ní kò yé yín tí wọ́n fẹ́ kírun inú gbóná wọn fẹ́ kírun àwọn ẹ̀ kòkò ewé ó máa ń ní ẹ̀dùn ó máa ń gún ẹ̀lẹ́tẹ̀. wọ́n á ní mọ́bìnrin o èmi ò gbọ́ bóyá o ṣe arábìnrin sọ́dún sí ní àlẹ́kùn ẹ kí ìrìn nínú bàtà yìí dáná sọ fún wa nù. èyí tí wọ́n mọ́tíwájú tẹ́ẹ̀bà ní kí mo kọjá là èyí tí wọ́n lórí ẹni tẹ́ẹ̀bà ní mo yàtí jù eléyìí wọn náà wọn sọ yìí àwọn ah, wà ní ìlú tẹ́lẹ̀ ńlẹ̀ láwájọ pò ó ó ní ẹ òun wà lásù òun rírì lọ sọ fún mi ah káàbọ̀ ní òkan ní eléyìí tó wà nínú òfin ẹ̀sìn eléyìí nítorí àwọn àpòjù ti àrẹwà balẹ̀ ẹ̀rọ àwọn ẹgbẹ́ làdá rẹ̀ kí ṣe gbogbo kan bẹ́ẹ̀ sì láàkàn wọn wọn nígbà tí yẹn wọn dàrí nínú kóńgò rọ ọlọ́ni ìnáma kọ́wọ́ lómìnir إذا دعوا إلى الله ورسوله ọlọ́run ní ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu àwọn onígbàgbọ́ òdodo nígbà tó bá fún wọn pé ọlọ́run mọ̀ ń pè ní mọ̀ ń pè yìí ni àgbọ̀ wà tọ́ánà àdẹ̀tẹ̀lẹ̀. gbogbo nǹkan ló ní ìdílé àlè máa wádìí gbogbo nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn tó àlùfín nàti wal jamaa àwọn orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run wọn ò fi ń wádìí wípé báwo ni ọlọ́run tó ní òun mọ́ gbọ́ báwo ni ọlọ́run ṣe ń gbọ́ ṣé létí ni ta ló sọ pé pé nìkan nìyẹn fi ń gbọ́ kìí ta fi ń rékọ́dù àti wáàsì nísìn òun àwọn fóònù yìí wọ́n gbọ́ àbí gbọ́ ni fóònù ṣé fóònù létí ṣùgbọ́n Yorùbá lè rí subhanallah sọlọ́ọ̀bà aláṣọ àtàlà ọba tó pé níròyìn á gbọ́dọ̀ ṣe ṣẹ̀tì yìí bẹ́ẹ̀ láàgbọ́dọ̀ ṣe ṣẹ̀tì yìí káṣà fi jọ àbá fi wé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. bákan náà ọlọ́ọ̀bà yìí àfẹ̀mí albasir ọba tí mọ̀ ọ́ rí ni eléyìí láti lè fi tako gbogbo báwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run àbí èèyàn ń àwọn oní ọ̀sán yìí àwọn oníṣì gidi tẹ́ ẹ bá tó pọ̀sì gidi òní gbọ́ oṣàbẹ́bì òní gbọ́ oṣàbẹ́ta òní gbọ́ bẹ́ẹ̀ bá gbà ń polórí òní ní kò sí bẹ́ẹ̀ ní géèmù òní gbọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀ẹ́dà àwọn èèyàn kan wọ́n mọ̀ sí tó bá dàbí lọ bèbí àti òṣà kẹ̀kẹ́ náà kan méjèèjì ẹ rà á ẹ mú sítọ́ọ̀sì ẹ gé díẹ̀ ẹ yìí ti pariwo ètí romi o ẹ bá tẹ̀wé rọ́bà ẹ dáná sun yóò pariwo ẹ gba ní mẹ́gbẹ́rú àbí ẹ bá ti ẹ̀rí kan nínú àwọn èrè ẹ mú ẹ kàn ìròyìn méjèèjì yìí àtẹ̀mẹ́rún àlùbàfẹ́ olùgbọ́ lọ́lọ́run olùrí lọ́lọ́run ìròyìn méjèèjì yìí kò sí gbogbo dáhùn ìhùn tẹ̀lé yọ̀ lọ. anábìá Ibrahim aleyhi salatu wa salam ó wà náà lọ́kùnrin wọ́n máa wá ní tẹ̀mọ̀tẹ́lẹ̀ lẹ́tì ánsùn bíi àkùkùn àwọn èrè tẹ́ ẹ kó kalẹ̀ yìí tẹ́ ẹ kálukú máa ń wá síbẹ̀. Eme mọ wá eme ẹ mọ ń tọrọ àdúrà ẹ ń tọrọ gbogbo ala ilé ayé yín ẹ ti pupa síbẹ̀ ìbẹ̀rẹ̀ bí ṣe é ti káàfù. ní ọlọ́wọ́n bá wọn ni nígbà wo ya ara Ibrahim ó mú àáké ó wá rún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wá rún ó láàké nígbà tí ń gé kò láàrin ọmọ ọgbẹ́ o bó ṣe ń pa owó tó ń gé wọn yìí èrè ò tọrọ ìdí sì èrè wa ni ẹ̀yin tẹ́ wọ́n mọ̀ sí fi ẹ̀jẹ̀ mí owó tó ń di síbẹ̀síbẹ̀ bàtà yẹn yẹn wá dé fúnra ara wọn ni a wọ́n ní ọgbẹ́ ndị dìlò wọ́n ní mọ́n fà álà hàádá bí áàlì hàtìnà ta ló ṣe lé wàláì kò fèrè gọ̀ sẹ́yìn ní ẹ̀kẹ́ complain ìyàbọ̀ lóhùn ní ẹ̀kẹ́ complain ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó bá sọ fún wa pé ká tẹ̀lé òfin ọlọ́ba bá tẹ̀lé yóò rọ́pẹ́ náà ẹ̀dẹ̀ yóò rẹ̀ ẹgbẹ́ bíi ìyàjẹ́rẹ́ lé wa lórí ẹ̀rẹ̀ ìbúra ẹ̀búra kò wá sọ́ra kàbá sọ́ra kì wọn náà ṣàlọ àlá káṣí mọ́tótó káṣí gbé ah dáhùn náà nígbà ìgbóná dé ẹlòmíì fún wọn lẹ́bẹ̀ẹ́ wá. ẹlòmíì àmọ́ aṣíra bí àjọ̀rú kò ní bẹ́ẹ̀ báwọn yẹn rí mọ́. kí ló fà á ìgbóná rí eléyìí sọ̀rọ̀ pọ̀ pé tá a bá ní táà ń ṣe tọ́lọ́run ọlọ́run ó ràn kàn bí àwọn ẹ̀dá rẹ̀ yóò fi discipline wa yóò fi yàrá jẹ wa àwọn òṣàlẹ̀ òrí bẹ́ẹ̀ àwọn èso complain ẹ̀rí àwọn tó wọ́n ń sìn wọ́n ní ah, ta ló sì lè pẹ̀lú àwọn ọlọ́run wa ẹnìkan wọ́n ní ah, iná ó ní arákùnrin Ibrahim ni mò ń gbúrò Ibrahim ló ṣe aláìgbé ìbàlẹ̀ ìsọ̀látò sọ̀lám wọn ní ẹlẹ́mú wa máa ọgbà náà ń bẹ̀rẹ̀ gbèdé ọwọ́ mi pé torípàwọn náà fẹ́ wà dáadáa ni máa ń wájú dáadáa wọ́n gbìyànjú wọ́n fẹ́ lu ẹ̀rí wọn nígbà tá a ti gbọ́ pé ìgbọ̀rọ̀ ìlú ṣe ókè ó lọ mú wọ́n tún wáá béèrè wọ́n ní yá ìgbọ̀rọ̀ yìí tí wọ́n lè ṣe léyìí táwọn <laughs> àwọn ọlọ́run ti rú owó ti rú wọn kalẹ̀ wọn wò báyìí

ìdàkejì ò dáa ọmọ ìdí ènìyàn gbé òpẹ kọ́ fi rúrò yìí bẹ́ẹ̀ kọ́ fi ròyìn òun ẹ̀dá kẹ̀rí àfa yẹn ah, ah, láìlá bó ti rẹwà tó kíní kan náà ni òní àfa yẹn dá gbọ́ ah, ó gbé èdú gan abárakùnrin yìí ó dá gan àbí títà yìí á títà yìí ó mọ ẹ̀rọ wà gbọ́ o gbé rẹ̀ ó ti wá lówó àbọ̀kò láàfa kí ló dé láti jẹ́ ọlọ́run tó kùtù náà ni àkùtù kò tún dé a ah, ìbẹ́ ló rẹwà ó tún lówó a ah, nǹkan méjì nìyí àmọ́ òdì ni. Ah! ìròyìn lásán oṣù tó lódó ní jẹ bẹ́ẹ̀ ló bẹ ẹwà tí bẹ lára rẹ̀ jẹ tọ́mẹdé nìyà ẹ̀fẹ́ náwó ìwà pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ tìrìkọ́ ìròyìn àbùkù ni tọ́mẹdé nìyà gbọ́dọ̀ dẹ́ pé ìròyìn tí mọ́mùkìn ẹ̀jẹ̀ bìí. ó rọrùn kó ṣe lè fọmọ ẹdẹ nìyẹn abadan haram èèwọ̀ ni fọlọ́run káwọn ọlọ́run bá kì ni ẹbí àwọn ọlọ́run nke ń kẹnu yá àtìkò dẹ́kọ̀ ọ̀rọ̀ bá ń bá ń sọ̀rọ̀ ẹ bọ́ bọ́ọ̀rù wọn fèsì pé àá tí bọ́ọ̀rù ẹ̀ ti ni wọn ò lè sọ àbùkù méjì ọ̀tọ̀ ni kíyàn àwọn ó di ẹ̀rọ nígbà kò lè gbọ́ ni ṣùgbọ́n tó bá ń sọ báyìí ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ ẹlẹ́ni ti dẹ́gbẹ́ wa ya ah, Ibrahim tó wọn pa ọlọ́run wọn ò lè gbọ́ bẹ́ẹ̀ ni wọn ò lè sọ wọn ní kí ló dé kò wá tẹ́nìkan nínú ọmọ ẹ̀jẹ̀ nìyẹn tó bá ń gbọ́ kò sí ìgbọ́ nígbà kan àbí kò gbọ́ nígbà kan rí ó ń gbọ́ lọ́wọ́ kò ní padà gbọ́ tó bá ń rí kò rí tẹ́lẹ̀ tó bá ń rí lọ́wọ́ kò ní padà rí á kú nígbà wá kú ó ti tán nígbà bá kú ó ti tán mo fẹ́ gbọ́ mo fẹ́ rí kódà ẹgbẹ́ bá rí kọ́ lo gọ́ọ̀gù tó tóbi fún òkú kò lè rí nǹkan kan mọ́. àti Yorùbá náà níyà ẹ eré Yorùbá ló kọ́ ilẹ̀ Yorùbá ni òkú ṣàdúrà fún ara yìí káyé kí ọ̀rọ̀ kó yẹ òkú níta káyé kó yẹ ọ̀rọ̀ pálapàla ń tó àlùmọ́ àní máa ń wálé máa ń wá kó padà wá sílé àwọn náà fi àjẹkù oúnjẹ tó kù bá níbi bẹ́ẹ̀ ẹgbẹ́ eléyìí ìgbàgbọ́ yorùbá ni kíkí gbàgbọ́ islam ẹni bá ti kú oṣù tán òkú ìpadà wálé àjọyún lè wálé o kó wá kó wọn lọ́bẹ̀ jẹ ṣùgbọ́n òkú oṣù lọ́rin ni wọ́n dẹ̀ ẹgbẹ́ òkùnkùn ìpadà bọ̀ wálé pé òkú yóò mọ̀ ọ́ lọ́ọ́ ah, yóò mọ̀ gbọ́ etí ìgbẹ̀rẹ̀ ni wọ́n gbà ní ara òbí ni wọ́n gbà ní kádélé ní wíwá sílẹ̀ gbàgbá ló ti débi kíláàsì yìí ten years ẹlẹ́bí ò ní wọlé ọmọ títí tí èkú òun ò ní wọlé ọmọ ẹlẹ́bí ìgbàlè ya wèrè òkú ìwálé gbàgbọ́ tó dáa ni tó ní ṣókí alùsùn náà wọ̀ jọ̀mọ́ wọn a máa tẹ̀lé tọ́lọ́hún àwọn òròyìn tọ́lọ́hún fi ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ sì làwọn orúkọ ọlọ́hún a máa fi rìnlẹ̀ fún gẹ́gẹ́ bó ṣe wá nínú èdè lárúbáwá wọ́n ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọlé yumathiluna sifatihi bi sifati khalqihi al-sunna wal jamaa wọn ò tún ṣe tẹ̀mísìn òun ni àfijọ́ àti àfiwé àwọn ìròyìn ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn àwọn ẹ̀dá ọlọ́run ìyẹn ni àwọn tọ́lọ́run ọba dá lè amúnáhu subuhánahu láàtẹ̀mí yẹlá torí pé báyìí láàtẹ̀mí yẹlá tẹ̀mí yẹlá ìtumọ̀ rẹ̀ ní pẹ̀tíì kò sí alábùjọkù sábàlẹ̀ nìkan ó tẹ̀ ní gan-an ah in fact òun àtọ́lọ́hún ọlọ́run ló mọ tó tẹ̀lé nínú wọn á rí pé ìtọ́kùtọ̀ fi wà ń bẹ̀ kò sódò láyé kò sí láyé ìjọ gan táwọn èèyàn máa ń dàgbà tó máa ń pẹ́ tẹ́lẹ̀ máa ń lo ẹgbẹ̀rún ọdún kó tó kú ẹ̀rí táwọn bá lè mọ iye nǹkan tó lò àbùkù ti dé bá ìtẹ̀lé èèyàn àbáyé pé láyé gan-an ṣùgbọ́n àkànmọ́yọ tó lè ọdún ẹ pẹ́ gan-an àmọ́yọ ọdún ẹ̀ irọ́ ni gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá níbẹ̀rẹ̀ yóò lọ pẹ̀lú gbogbo ẹ̀ tó bá ṣe ní ìjọ tí wọ́n bí ọjọ́ àkíkọ́ yóò ní ọjọ́ tí wọ́n ṣe kò sí ẹni bá níbẹ̀rẹ̀ yóò lọ pẹ̀lú ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọba tí kò ní ìbẹ̀rẹ̀ tó kò yóò lọ pẹ̀lú tóbi ẹni lè anahu subhana turukọ náà báyìí láàfẹ ní ìyàláhu kò sí sẹmí yàtọ̀ ẹni òun náà ni aláfijọ aláfiwé bákan náà wàlá kúkúwá láhù bákan náà lọ́wọ́ bá Allah subhana wa ta'ala kò sí aláfijọ fún kúkúwá bákan náà ni pẹ̀lú sẹmí yàtọ̀ ọlọ́run kò rú ọmọ ahad allah sọ́dọ̀ làmúyẹ́lẹ́ wàlàmúyẹ́lẹ́ wàlẹ̀ yẹkùn lọ́hù kúfù wẹ́n ahad akẹgbẹ́ aláfijọ aláfiwé kò sí fọlọ́ tó bá wá níbẹ̀ ẹ̀kọ́ ní fáwọn mùsùlùmí káwọn náà má mọ sọ̀rọ̀ ká má mọ ṣe ṣe sí ká má mọ wu ìwà ká má mọ báwọn èèyàn lò gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ láfijọ àbẹ̀yìn tí ò fẹ́ láfiwé eléyìí ò fún mùsùlùmí tọ́lọ́ bá ṣe lórí mímọ́ mo bá ti yín ọ mọ rẹ ra rẹ lẹ bọ́lá yẹn bá ṣe é lẹ́yìn tí o ní ọjọ́ orí. bẹ́ẹ̀ bá lọ́jọ́ orí bàbá yẹn yín ọ ah, àbá gbogbo èkó yẹn nìkan lè dàgbà jù mọ rẹ ra rẹ lẹ bọ́lá bá ṣe lólówó ah. ẹ mọ ní o wàláì gbogbo ayé yìí nìyẹn tó yìí àhà àbòrí ewé mọ ra bó bá táwọn bá mọ ra náà ni wà àfábí wọn wọn ni aláìní lára ẹ̀kọ́ náà tó kọ́ lára àwọn àfáàlù súnà tó nìyẹn àfáàlù súnà tó ní ẹ awali ee ee ee ee ẹ máa fáwọn lọ rí yẹ táàgì ní bá tó kúfẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹni ee yóò máa gbé òun kọ́ ló ń gba ọ̀dọ̀ lónìí o ẹ̀dá ẹ ní yóò dàbí ó dàbí ni bẹ́ẹ̀ ni ẹ̀rọ ní kò dàbí kò dàbí náà ni ee àwárí ó sì fún ọ náà apáta ní bọ́ọ̀lù ń jọ ẹ mọ̀ yóò mọ̀ gbé ee ee onídàálẹ́ ni òun náà ti kú bàbá ló ṣòro sórí rẹ̀ ní sáfì rẹ̀ wọ́n lè sórí rẹ̀ àtọ̀ wọ́n náà yà lẹ́ni wọ́n náà kórìí

ni wọn ní àwọn ilé ìmọ̀ ká àwọn ah, fọ́sà ọdún yẹn ga owó ọmọ ká wọ́n fẹ́ túnú fún wọn jọ́sọ̀ ní nàìjíríà yìí náà ni o àwọn ọ̀nà yà àbá sáà sẹ́yìn bọ́síwájú wọ́n á bọ́síwájú bọ́lọ̀ sì ti káyà kọ́kọ́ parẹ́ kó sáka lórí nù ẹ pé nígbà tó ń jẹ́ bá ń pààyàn lórí kùránì pààyàn lórí ó bá ń pòfó lórí nù ẹni tí ẹni ẹ̀wẹ́ odidi lójú ẹ̀kú kò lè ní apá àdìsátúlá ká ẹ̀ nípa ó ti gbére kọjá àìsọ bẹ́ẹ̀ náà ìyẹn máa ń fi ìmọ̀ ìyẹn máa ń lo ìmọ̀ ìyẹn sì máa ń fi ìmọ̀ ìyẹn máa ń yẹn dàn ṣùgbọ́n ó síbẹ̀síbẹ̀ ló gbọ́dọ̀ ṣe é àbí yóò gbọ́dọ̀ fi yẹn bí lẹ́mù wípé kó wá ikú kò sẹ́ni tó nímọ̀ tó wù. anábìyà Muhammad sallallahu alaihi wa sallam sọ ibùkárí wọ́n bí lọ́wọ́ lọ́wọ́ bí lọ́wọ́ bá ti dé dáná bí kẹ̀ sọ sọ fún yín nípa Musa àti Khadiru wọ́n ní bẹ́ẹ̀ olùsọ̀lẹ̀ ń dọ̀gbọ́n pé anábì Musa ó dúró lára bàdí Israẹli lábẹ́ pé òun ló gbọ́ bàdí Israẹli òun rẹ̀ kan tó tẹ̀ nímọ̀ tó láyé yìí kò sẹ́ni ọlọ́wọ́ ni ẹ̀ wọ Musa ó yá rìnrìn àjò lọ ó wà ní sọ́ọ̀tù sáà táàbọ̀ ń kàlí owó lójoojúmọ́ ó mọ̀ pé òun lé àfáà anabi kaduru ọlọ́run wa dùn pàdé rẹ̀ gbégbé ìdí kaduru ṣe anabi musa jẹ́ aláìmọ̀tá nípa ẹ̀kọ́ mọ́ ó tún wá ń béèrè afáwọn nípa wọ́n béèrè nípa nípa nù. sábẹ́ni musa lè di lẹ́bẹ̀ẹ́ dùn mọ́ bí lọ́wọ́ tòtí tó ó léwò lẹ́yìn tó nímọ̀ tó wù tẹ́ láyé yìí láyé sọ bẹ́ẹ̀ ṣe léyìn ẹ̀fọ́ yìí ipò tó lọ́ọ́ bá gbé wa sí tọ́ọ̀. káàmọ́ rẹ ara wa nílẹ̀ fọlọ́run ọlọ́run tó ati síbẹ̀ lẹ́nu tọ́ ó má lè yàgà ó lè yí àga lọ́la bí mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn àwọn tó bá wò tó sọ pé ẹ àwa náà ni àwa ni o ní táwọn sọ àtọ́gbé ha bẹ́ẹ̀ máa ń wọ̀ ló ń bẹ̀ tí mùsùlùmí máa ń rí ara ẹlẹ́rìí tọ́wọ́ àfáàrùn ní àdáda ẹgbẹ́ ẹ̀dì lára wọn tó mọ ọ̀rọ̀ wọn yọ̀tọ̀ àfáàrùn sún mẹ́rẹ́ ni pé ó ní oyè ẹgbẹ́ yìí wà àwọn àfáàrùn sún mẹ́rẹ́ ọlọ́ọ̀ṣẹ́ lẹ́yìn pé ìgbìnà wọn yàgbẹ́ wọn máa bá bàrà táwọn bá jókòó ọmọ òdu ọmọ lẹ́gbẹ́ òdúró àwọn bá gbẹ́rù dání ọmọ lẹ́gbẹ́ gbọ́dọ̀ gbà ní bàbá yìí ló bẹ̀ dàpá rárá èyí ò dá èyí ṣe kọ́ Islam tó ti bẹ́ẹ̀ kò túmọ̀ sí ọmọ náà nígbà kan lọ́wọ́ àpá ṣùgbọ́n àpá a ah, orí mẹ́ta kẹta wà nígbà kan lọ́wọ́ mi. wọ́n náà rẹ̀ wọ́n tó wọ́n wọ́n lè mú gbèrè ẹ̀dá lórí ọ̀fẹ́ o dé ìgbà rẹ̀ ni ìlú ọ̀dọ̀ rà ọ̀dọ̀ ra bírèdì jọ price tó ra àkàrà tó ra gbogbo ẹ̀ ọmọ rẹ̀ ni anábì ọlọ́run sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tẹ́lẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀hẹ́ ó ti gbé bọ̀ ah, ah, alábẹ̀ ọlọ́run ìfẹ́ àwọn sàábẹ̀ ìfẹ́ wọ́n yẹ bẹ́ẹ̀ bẹ̀yẹ̀ níṣẹ́ ti dákùnjọba mú kínní tí nǹkan bá bọ́ọ̀lì lọ́wọ́ bá dì bí pọ̀pá bí ewu òní fẹ́ bẹ́ẹ̀ nìkan bọ̀ òun mu tó bá mu wá ní kó fúlẹ̀ padà kó mú nǹkan yìí àwọn àfọwọ́ ilé ìfọ́ báwọn afọ àdùsùn náà ẹ̀ bọ̀ rí ìyẹ̀rẹ̀ ẹni nílẹ̀ lára wọn bẹ́ẹ̀ ni gbogbo àti àdùsùn náà pátá òṣèlú kárí nù. gbẹgbẹ ìwọ̀n báyìí mọ̀ díẹ̀ tó bá hàn sí wa ká má han àwọn èèyàn léèmọ̀ níbi iṣẹ́. Hmm. ìdí ìkòrí rí ẹ̀yìn alùpùpù àti àdúgbò yìí ẹ mọ̀ pé àpáàtàn ti wọ́n dé àbáàdùsùn náà àwọn ènìyàn ti ní kí n ṣe àbáwò ìwọ̀n tó ń bọ̀ yìí. ìyẹn ò túmọ̀ sí pé kíyàn àbí ká má pè hàn ká má lójú kòkòrò àti fa àwọn èèyàn sínú dáadáa tọ́lọ̀ fi hàn wá ṣùgbọ́n ká má mọ lé ìmọ̀ bá torí ká lè bá a lè fojú àwọn èèyàn yìí mọ̀ abájú sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀bọ̀n tẹ́lẹ̀ torí kò ní ṣe láǹfààní yóò jẹ́ ìbánijẹ́ fún ẹni tó ń wá ìmọ̀ ní yorùbá yìí bí yìí ní wùlàmà kó lè bá a lè mọ ọkọ̀ pípẹ́ láwọn àfa ó yá àfádà ẹ̀gbọ́ bíi ó dá ajẹ́ kí ní jẹ́ mọ̀lẹ́sìn ó yá ó yá tó bá ṣe tètè nìyí tó bá kọ́ álì tẹ́ ẹ ya igi ó yá ṣẹ̀tọ̀ láàrin méjèèjì àdéhùn ṣẹ̀tọ̀ láàrin alùpàdéjì mùsùlùmí agbọ́dọ̀ rí ara wa nílẹ̀ pípọ̀ náà bá Allah subhanahu wa ta'ala kò ní àjọ bíyàn bá gbére ẹ̀ tóbi yóò padà kọjá àlà nínú òfin ìtọ́lọ́ọ̀ bákan náà wala yanid lahu wala yanid lahu aniddu kẹkẹ náà ni niddu alukókòwà àti alimẹsìn kẹkẹ náà ni àtijọ́ niddu gbogbo nǹkan táwọn èèyàn bá darí ọkàn wọn sí tó ń fún lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run náà kò ní niddu gbogbo tí wọn bá fi ń bá wá ìkẹgbẹ́ òní niddu kejì niddu òyìnbó abẹ́rẹ́kọ̀ o niddu nun kasro nin dasira domo du niddu tẹ́lẹ̀ ni wàlẹ́ nídẹ̀lá ọlọ́run ọba ò ní alátùjọ kò ní alátùwé ẹ̀rí ọlọ́run ní fàlẹ́ àtẹ́jì àlú bẹ̀rẹ̀ àǹdáàdá wà sí sàlámù ọlọ́run ní ẹ má ní àwọn akẹgbẹ́ pẹ̀lú ọgbọ́n wà á ń tún tàlámù. bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kọ́ lọ́wọ́ bọ̀ òní akẹgbẹ́ nílẹ̀ yorùbá wọ́n sọ pé Elédùmarè òun ni ọba gángan Ọbàtálá òun ni òun ló súnmọ́ Elédùmarè tí máa ránṣẹ́ ẹ̀rí bákan náà èṣù ló wà láàrin èṣù. òun ni ó gbé ó làwọn yẹn máa ń lọ sọ́dọ̀ Ọbàtálá Ọbàtálá wá gbé ọ̀rọ̀ àwọn yẹn sọ́dọ̀ Elédùmarè ṣùgbọ́n lè sọ́dọ̀ Elédùmarè àti kẹ́ ẹ lọ túrú Ọbàtálá àti túrú Èṣù ìdájọ́ Èṣù wọ́n máa ń sìn ní níbo láti wá Èṣù ẹni ṣẹbàdà ẹbí yorùbá ẹ̀ta ọ̀rọ̀ òjò tuntun wọn àwọn òṣèṣúwó àwọn òṣèṣúwó sàlàyé ẹni ọ̀nà àwọn ẹgbẹ́ ẹlẹ́dùnmá rẹ̀ nìkan irọ́ ni torí pé kò sí ẹ̀sìn kan láyé yìí tó pèpè sí ìjọsìn fọlọ́ ọba nìkan ṣoṣo láì máa ń sin kankan láàrin wa sọ́nà ìjọ ìsìlámù lọ. kí ló dé tí ẹgbẹ́ lóòótọ́ ni ẹlẹ́dùnmá rẹ̀ bá jẹ́ ọlọ́run kí ló dé táàfin ní máa ń sin ẹ lè rí gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ wọn ò ní ibùsù yẹn níbi tó ti mọ ọjọ́ ìfowópamọ́ ìdùnnú kò sí wọn ní tẹ̀sù wọn ní tògún wọn ní tọ̀ya wọn ní tìṣàngó gbogbo àwọn eléyìí náà wọn gbà pé mọ̀lẹ́kà ni wọn. ná wọn ní sẹ́kọ̀ọ́ náà gbogbo àwọn eléyìí wọn gbà pé àwọn eléyìí bẹ́ẹ̀ bá ti àwọn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn eléyìí ẹ̀rí gbọ́dọ̀ ìlú ìgbìmọ̀ islam ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ yóò dàwọn christianity bẹ́ẹ̀ bá ti dọ́rọ̀ anábì yíta ẹ̀yìn ti dọ́rọ̀ náà bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn yẹ̀wúdí bẹ́ẹ̀ ti dọ́rọ̀ anábì musa àdúgbò wọ́n lè rẹ̀ dọ́rọ̀ náà ṣùgbọ́n islam kódà bí bá tó anábì tó tó ti di àwọn akẹgbẹ́ pẹ̀lú wọn lọ́wọ́ bẹ́ẹ̀ la mọ̀ fún wọn náà bá wọn ní akẹgbẹ́. afáwa wa ni wàlá ìkọ́sù bí kálkìhì subhanahu wa ta'ala a gbọ́dọ̀ ìkọ́s alkiyas a gbọ́dọ̀ ṣe kìyàsù pẹ̀lú ọlọ́run àti ká ṣe kìyàsù ọlọ́run pẹ̀lú kan nínú àwọn ẹ̀ńtọ́lọ́wọ́ ọba dá. ìdápẹ́ ní kìyàsù ni ká ṣe nǹkan kan ká fi wọ́n ara wọn bí àpẹẹrẹ ọlọ́wọ́ bá sọ pé ká má mutí torí pé ọtí ó máa ń jẹ́ kí hàn mọ kí gbogbo kóhun tá a bá lè lò tá a bá lè jẹ tá a bá lè òun náà á gbé púpọ̀ ọtí eléyìí lọ́kọ̀ yìí kìíyà ìrẹ́ ti gbé láyé tá a wà yìí sìn bíi sìgá bíi igbó bíi ẹ̀rọ̀yìn bíi marijuana bíi ẹmu bíi ògógóró bíi ẹja ẹja jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó wọ̀nyí máa ń dàgbà tẹ̀lé àmọ́ kẹ́nìkan wá ní ah bọ́dún tán lẹ́yìn àná ni kò sí sìgá ẹnìkan ẹnìkan bọ̀ mí ní wọn bí jẹ́ dàbí dàrú olóyìn kan bá wọn fà mọ́sálásí wọn ó ní ọ̀rọ̀ o kò sí koran tó ní kẹ́mọ́ jẹ ajá ah. eléyìí <laughs> ọ̀rọ̀ ẹ̀ níjọ́ ọ̀rọ̀ ajá eléyìí takò eléyìí ah, mọ̀ ah. ẹ̀ tó bá sọ̀rọ̀ yẹ́ eléyìí ni ó ní kò sí tó ní bẹ́ẹ̀ sì ìjọba lọ wọ́n tọ̀tọ̀ délẹ̀ ẹ̀ nígbà kùránì lọ lọ́tọ̀. nti na kátó wá yanjú ọrụ àrùn tó wà lára arákùnrin ẹ̀ fún ẹni gbogbo má ti pé ẹ̀yin mùsùlùmí ẹ máa o torí ajá ni o ó dá mi lójú wípé kò ní sọ ju gbóná nǹkan lọ táwọn eléyìí torí pé ká má ó di sunnatun mutawarisa ó di súnnà kan ìlànà kan nílànà ìsìlámù rẹ pé à ń jogún à ń jogún à ń jogún lé ogún eléyìí ò ní ìwádìí tí o gbogbo mùsùlùmí ilé ayé yìí wọn ò wá ọ jẹ mo ní ẹsọ fún mi pé ó kàn fọ́ ta kó kéde pé ẹ máa jágá aláàlí lájá ajá àtàdé ẹ bá tẹ̀ náà ni wàláyà ó kó tètè wọ́n máa pèsè òun àwọn ọgbà ó dẹ̀ kó olóhùn ti ń dàrú o kámọ́tì wàá sọ pé àwọn àyà wà ní àwọn àyà wà bẹ́ẹ̀ làwọn àdìsí wà ṣùgbọ́n àyà tó wà bẹ́ẹ̀ bá ní egbò àbí àrùn àbí ìdí lórí ọkàn kò ní gbọ́ yìí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni ma atakumur rasul fàkùdó wà má nahakum anhu fàǹtà fàǹtà wù ọlọ́run ní dáná bí bá fún yín ní ẹ̀jìn mú o tó bá ní ẹ̀jìnlẹ̀ sí ẹ̀jìnlẹ̀ sí aya nù tí ó tù wá lọ síbi kí ni ìṣe sí dáná bí bá já lò alákọ̀ọ́kọ́ ajá oríjì sùn ríjìtún ajá ẹ̀gbin ni ẹ̀gbin ni ajá kàlẹ́kìzìm gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ tó ti yé bẹ́ẹ̀ yàrá ti ẹ̀wá lórí ẹ̀ ẹ̀ pé àwọn àgbọ̀dọ̀ jẹ́ ọlọ́run tó sábàbí sábàbí ẹ̀gbin ríjìtún ẹ̀gbin ni tó ń ní bá wà lórí pẹ̀lú ríjìtún pẹ̀lú ẹ̀gbin àgbọ̀dọ̀ jẹ́ ìyẹn jẹ́ kìíní. ẹlẹ́kejì nínú wà nínú hadith wípé ajá yìí a ta a ra ẹ o ibi tí a ti ń kẹ́kọ̀ọ́ ta tá ra kò lè jẹ́ àlàálì fún wa sí jíjẹ yé máa o. níta àbá kí ń tà táà kì í rà á gbọ́dọ̀ jẹ́ tó ti yé náà ajá ó rà gẹ́gẹ́ bí ẹlẹ́bí ológbò ni ológbò á lè rí nọ́ọ̀sù kan tó ní ká má jòló ń bò tó ti yé náà ṣùgbọ́n àwọn ìsìn náà àbẹ́wò kọ̀ fún wa. níbi owó oníkàmọ́ gba owó lára olóńgbò káàsì máa ṣe owó olóńgbò ẹ̀ lérò sínáwó sínáwó káàkà àdìkàrà àyíká àyíra. adásí pé a lè fi ṣòwò ìta àbá ti lè fi ṣòwò a lè jẹun gẹ́gẹ́ náà bẹ́ẹ̀ sì ni a tún lè rí owó látàrẹ̀ yẹlẹ̀ sí gba ẹlẹ́dẹ̀. láyé síra ẹlẹ́dẹ̀ àti ajá àti bẹ́ẹ̀ àti ta olóńgbò àti kí kára olóńgbò ẹni tó bá fún olóńgbò tó ń fún sí ó lè gbà wọ́n lè fún yàn lájá ṣùgbọ́n ẹni tí wọ́n bá tó fún lájá ó gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn ìran àwọn tí wọ́n lu ajá bí káfí sọ́lé káfí sọ́ẹ̀rọ ẹ̀rọ ẹranko àbí káfí dẹ̀dẹ̀ nínú gbó nǹkan tí àmọ́ lu ajá fún yìí kánà ló sọ nítorí wọn pé ẹnikẹ́ni wá fi lè lu tó fi lè tó sin ajá àbó ń lu ajá láì fún nǹkan mẹ́ta yìí ọjọ́ojúmọ́ ntí ó mọ dínkù nínú àwọn iṣẹ́ olóore rẹ̀ yóò tún ní de fìrọ́ọ̀tù fìrọ́ọ̀tù kan ó tó fi jábàlù wúlù. bákan náà ajẹ́ta a máa dẹ́dẹ́ kanibúrọ́ọ̀sì ní ajá a máa pa ẹranko ẹgbẹ́ rẹ a máa pa púpọ̀ tẹ̀ pé tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ ó lè mọ pa jẹ fún rẹ̀ pé mọ pa fún wa ó ṣàn pa àbí èyí tó bá ti ní eyín ọ̀dẹ̀ tó fi ń dẹdẹ àbábí ní èèwọ̀ nípa àbọ̀dọ̀ jẹ ẹ̀rí òun á wá lóṣù ajá nígbà tó lẹ́kọ̀ọ́ ó wùlẹ̀ wájá mọ wá lókìlì káàkiri ó rí nígbà tó balẹ̀ ká àdìsí àdìsí Bukhari àdìsí Muslim ó rí lókìlì tó léyìí ó tó kàwá pa àmọ́ pé àwọn èèyàn àwọn èèyàn sì nǹkan gbọ́yé tó kìyà àtúndẹ̀ nílẹ̀ kìyàsù níbàámu sí ẹ̀kọ́ ẹ̀sìn kìyàsù mẹ́ta ló wà alákọ̀ọ́kọ́ àní kìyàsù sàmóòlù àwọn àṣùmóòlù kìyàsù sùmóòlù òun nìkan nínú ìran kìyàsù tó bá ti pé a gbọdọ̀ ṣe fọ́lọ́ abàdàn ẹ̀dá àgbọ̀dọ̀ sí yẹn ni pé tí ọlọ́run bá bá wa sọ̀rọ̀ tó ní báyìí lòun ṣe rí. bí àpẹẹrẹ ọlọ́run ní òun alẹ́ alim ọgbọ́nìmọ̀ ni káwa wọ́n sùsùn ẹ̀yìn táwọn náà ń pè ní onímọ̀ láwùjọ wa bóyá fáà ni àbọ̀mọ̀ tó ń ta lónímọ̀ ni fi àwọn méjèèjì ká fi wí ara wọn eléyìí ò mu abadan eléyìí pè ní kò tọ́ rárá bí ìwúlẹ̀ kó mọ káfí wí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kò tọ́ ìròyìn bá ti ètò ara wọn eléyìí nínà ni eléyìí ni tí torí pé àwọn gan mọ̀ wípé láàárín àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan àwọn onímọ̀ wọ́n ara wọn lọ nà káwá kó gbogbo àwọn onímọ̀ ilé ayé yìí jọ a lè fi wọ́n wí ọlọ́run ìyẹn la fi rí àbùkù nínú ìmọ̀ ìlọsíwájú ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ̀nsì ìmọ̀ sáyẹ̀nsì kò fún kókó ṣe nǹkan báyìí kọ̀ǹpútà náà kọ́ ṣe níjọ́ o ó tó òbí mẹ́tíláṣí wa yìí tí tó pẹ̀lú níjọ́ owó tó òbí mẹ́tíláṣí wa yìí wọ́n lọ́dún pọ́lá fi wọ́n bá fi índẹ́kì ọ̀fun lálá gbùdùgbùdù nínú ó gbà àwọn ò ní gbà ọ̀rẹ́ mi máa lọ́gọ̀ọ́ náà àwọn ò gbà àdúrà ọ̀gá ẹ̀jẹ̀ fún mi láptọ̀pù.

bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ìlú kan bẹ lórí ọba kọlù yóò gorí igi yóò mú fóònù rẹ lórí igi kó tó lè fi mtn láwọn oko fẹ kan bẹ lóko fẹ wọn máa gun orí àpáta wa kó lè rí náà yọgbìn wọn náà àwọn kúrò lábà yẹn yẹn nù tó bá padà yẹn ti síbẹ̀ pé lẹ́gbẹ̀ẹ́ wá débẹ̀ àná wọn mọ̀ kálí mọ̀ pé. ìmọ̀ wa kò tó nǹkan kan rárá nínú ìmọ̀ ọlọ́run ọlọ́run ni máa kò tí ì tòun lẹ́lẹ́ ẹ̀yìn ẹ̀là fàlẹ́ ọlọ́run ni dáa fún nínú ìmọ̀ tí ń kéré báyìí so kìíyàtò eléyìí àìṣe é nígbà mùsọ́nà ẹ̀rì ẹlẹ́ẹ̀kejì nínú kìíyàtò táà kìí ṣe bọ́lọ́ òun náà ni ìròyìn tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa fi ròyìn ara rẹ̀ a ìròyìn ẹnì kankan àìsí kíyàsílẹ lórí torí pé ìmọ̀ yìí ju láàkà ìwọ lọ bí àpẹẹrẹ ọlọ́run ìyá rẹ olóhùn lọ́wọ́ báwo la ṣe kíyàsí báwo la ṣe lè yá bí ìbá ṣe ní tóyá tó jẹ́ ọlọ́run àbí òun láti pé yóò fẹ́ fi ẹ̀rí ara rẹ̀ wọ́lọ̀ ọ̀sùn ní wọ́n ní ó bọ́ ẹgbẹ́ bí àwòrán ara rẹ̀ ẹ wá bí ìrọ̀pá ọlọ́run ṣé ọkùnrin náà orí òjò ah, ó sọ ìgbọ́gbọ́sọ because kò ní ni ni àwọn obìnrin wọn á bẹ̀rẹ̀ ráyọ̀tù wọn á ó rà nígbà

yàtọ̀ sí abo aláǹgbá akọ èèyàn yàtọ̀ sí abo èèyàn tètè akọ òkúta yàtọ̀ sí abo òkúta gbogbo tá a bá ti ń pè ní akọ yóò ní àwọn èrò ibi tiẹ̀ tún akọ èèyàn tó bá tó pé èèyàn lọ́lọ́run tó ti pé akọ ni ǹjẹ́ àwọn èrò tó bẹ láàrin yẹn bẹ lára ọlọ́run kálíà àgbọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ sọlọ́ọ̀ bá ti dé èèyàn náà. tọ́lọ́ bá wá ń ṣe àwọn ìròyìn kan nínú àwọn ìròyìn tí ń bẹ lára ẹ̀dá lára àwọn tó dá tó fi ń ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ ṣe mọ̀mọ́ tọ́lá káṣí àtijọ́ torí pé ọlọ́run bá a lè sọ àwẹ̀. ṣùgbọ́n làjáyà àwọn èèyàn kì í sí ẹ̀ máa àwọn náà gbọ́dọ̀ àwọn ẹ̀dá ìròyìn ọlọ́run ẹ̀dá ọlọ́run ọba pásítọ̀ tó lọ́wọ́ yìí ọlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ àdúrà pásítọ̀ sí èyí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ wọ̀sí wọ̀ tẹ̀bá bí látàrí rẹ̀ yóò dúró lóòótọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ ya nẹ́tìlá náà lẹ́rù ọlọ́wọ́ ọmọ ń kọrin wọ́n ní ọba hìn ọba hùn ọba hìn hìn hìn ọba kìn ìláyì tẹ̀bá bí òun náà ń dúró lọ́wọ́ ṣùgbọ́n tó fi irú ìdẹ̀ látàyè ìyẹn ló fẹ́ lò látàyè tó fúyẹ́ ó ṣe é ṣe lọ́gbẹ́ tó kọ orí nígbà tó kọ́ tóun náà bá jókòó tó bá rú ọmọ àná ọba àṣìṣe ọba àṣà ah! orí ìlú ọmọ gbé o sọlá ìbọmọdé ni ẹsẹ nínú yẹn ṣe ó ṣe é ṣe kóun náà ti ní náà ní al-istidraak kó ti padà ní pé ah! òun ti rú ikú rèé gbọgbọgbọ òun tọ́ba bẹ́ẹ̀ sí ìlú ọlọ́mọ ẹ̀mọ́ ah, ọ̀hún kí ni mọ̀ ọ́ gbọ́ o mọ̀ ọ́ gbọ́ o ẹ̀ ó máa fi èèyàn ìṣesí èèyàn ìròyìn èèyàn òun ó máa fi bọ́lá ọba lò àwọn mùsùlùmí eléyìí ò sọ fún wa ìran ẹlẹ́kẹta ìran yẹn ó dáa bẹ́ẹ̀ a máa ń ṣe é òun náà ń pè ní kìyàsú awolawíyà eléyìí òun ní kódà sí pé ká fi àwa náà mọ̀ yìí pé ìròyìn yìí tọ́lọ́wọ́ ọba ló dáa jù ṣùgbọ́n ká fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn kó wá lè ba lè yé wọn ká wá gbé ọwọ́ sílẹ̀ nílà káyé tó lè yọmọ ẹ̀jẹ̀ ènìyàn yẹn ni pé ká fi èèyàn wé káfíńtì yẹ pé látẹ̀yẹ wọlé àwọn àgbẹ̀ àwọn àtúntò bẹ̀rẹ̀ pé eléyìí o ìṣìtọ̀ lọ́wọ́ o wọ́n lè lẹ́ ìmọ́tẹ́l àlà ìròyìn ọlọ́ọ̀bá ló fi ga jù bí àpẹẹrẹ nísìnyí afẹ́rẹ́ yìí afẹ́kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa tó náà wọ ọlọ́run bí àpẹẹrẹ ká lo ìròyìn ìròyìn ìròyìn ìgbọ́rọ̀ tí ọlọ́run báyìí ọba tí wọ́n gbọ́rọ̀ ni káfíìròyìn abẹ́fìròyìn ẹ̀fọ́ abẹ́ṣàlàyé nípa àwọn èèyàn ọ̀rọ̀ náà wà ní gbígbà káwá pé àwọn èèyàn wá lé tán àkọ́kọ́ ọlọ́run bàbá tí wọ́n gbọ́rọ̀ ni. bákan náà ìgbọ́rọ̀ ti bẹ̀ ọba títí mọ gbọ́rọ̀ ni bóun wá ṣe rí àmọ́ ó lè ta fún akáyẹ lómi káwa ni ìwọ náà wò bí àpẹẹrẹ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tó gbọ́rọ̀ nínú wa ẹ̀rí ìjà lè fi wé ẹni tó gbọ́rọ̀ wa bákan náà báwo yẹn gbọ́rọ̀ ń ara wa lọ. ẹlòmíì bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ìbọn létí báyìí olùmọ̀gbọ̀n tẹ̀ sùn ẹni àbẹ́lòmíì ọlọ́run òkú lẹ́gbẹ̀ẹ́ kó sọ̀rọ̀ jẹ́jẹ́ débi pé tó bá lọ tàjọ tẹ́ lọ títí tẹ́ tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ẹ mọ̀ ẹ̀jà lè kẹrin ni pé ah, bọ̀dá òun kú kóòtù òun kú kóòtù ṣé mo wá pariwo mi ẹ kí ni mo ti gbọ́ bẹ́ẹ̀ ló ti rí nìyẹn ṣé bá ní kó sọ̀rọ̀ jẹjẹ báyìí gan àwọn yóò fún mọ gbọ́ ṣùgbọ́n lèmi ẹ̀rú ẹ̀rẹ́ pé ṣe máa ń sọ̀rọ̀ ó gbọ́ ètò wa pík dúró wa lọ náà ṣé bá bẹ́ẹ̀ fi ìròyìn gbígbọ́ ká fi yé àwọn èèyàn nígbà mo sí láti lè fi ìròyìn gbígbọ́ àti fọlọ́run bàbá tí máa gbọ́rọ̀ ni láti lè fi ilẹ̀ fọlọ́run tábà mú àpẹẹrẹ àwọn èèyàn táwọn èèyàn wá tábà àpẹẹrẹ òkè òkèrè ẹgbẹ́ ilé ìtààmúwá yìí kó súnmọ́ kó sún amálé ni kì í fi pé à ń fi ìròyìn àwọn èèyàn fi ń wé tọ́lọ́run wálé láì ìmọ́tà ààlà fóònù nìyí tó létí àbí òlétí òlétí ẹ̀yà méjì ẹ̀ wá náà ṣé létí ìbéèrè ìbéèrè ìyẹn ṣé létí àbí òlétí òlétí tó ń gbọ́rọ̀ àbí ògbọ́rọ̀ tó túmọ̀ sí pé kì í ṣe tí nìkan nìyẹn fi gbọ́rọ̀ tó ti yé etí nínú tó bá ọmọ ìdí ènìyàn mú láti fi gbọ́rọ̀ ni tó ẹni tó bá létí gbọ́ tó lè fi léyìí tó ní gbọ́rọ̀ ni. eléyìí bó ṣe wà yìí kò létí ṣùgbọ́n gbọ́rọ̀ eléyìí náà sì nìyí microphone ó gbà ní ìbọn kò létí ó sì gbọ́ ó gbọ́dọ̀ yìí pé ó tún sọ fẹ́lẹ̀ mi gan. wọ́n ní wọ́n á ní kò létí ibi tó ń ti gbẹ̀rí náà nìyí lákàyè ẹ̀mú lákàyè ìdìyẹn gan lọ kò ní sọ̀rọ̀ fóòtù tó bá gbọ́ rúrú náà ló mọ̀ gbọ́ wọ́n èdè ènìyàn wọ́n dà àbáyé anakuna indoor abẹ́ ìgbàdá lẹ́nu anakuna indoor bíi ti mẹ́kúrò nìkọ́ àpẹẹrẹ lélẹ́yìí nígbà tó ti pé dẹ́gbẹ́ ọkọ ni lọ́nà bá sọ fún òun mọ̀ ń gbọ́ kamara èdè sọ́nà ọba létí ẹni bá létí gbọ́dọ̀ gbọ́ rárá àbẹ́ni bá ló ń gbọ́ gbọ́dọ̀ létí rárá wọlé láàyè mọ́tàlá àṣírù kíyàsì báyìí kò sí láì fi bí wọn bá ń lò láti fi sún àwọn èèyàn mọ́lé láti fi gbọ́dọ̀ lọ́wọ́ bá eléyìí nínú àlàyé insha Allah a tún mọ tẹ̀síwájú ní oṣù mo ó mọ̀ lórí síra al-aqidatu wal-wasiyya li Sheikh Islam Ahmad ibn Taymiyyah rahimahullah abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé fún wa níwọ̀n bẹ́ẹ̀ tí a ṣe yìí wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa salamu alaykum wa rahmatulah.